married woman she ma wa to ma sọ pé that's what she keeps saying all the time. ìgbà she la Ah, bá she i kò ṣe kó tí ìpọ́dún márùn-ún kò ká ti ya sáré bímọ ká má tiẹ̀ lè gbádùn ara wa rárá. ó yẹ sínú oyin sí gbòòrò kí ló ṣe ń ṣe é ganan ṣọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ni mò ń sọ ni ọkọ̀ bí àjọ ọmọ lọ́kọ̀ tó má mọ̀ kó lọ́kọ fẹ́ kó kúrò bẹ́ẹ̀. ìpẹ́ ni odi méjì kí ló bí ni ikọ́ ayọ̀ ni wọ́n dẹ̀ ní àríjọ́ àríyọ̀ báyìí là ń gbọ́mọ tuntun. ọmọ kèké ṣubú ọmọ kèké ń dé ọmọ kèké àríjà mẹ́ẹ̀ẹ́dínlógún. nígbà táwọn mẹ́rin bá jẹ́ jọ́s mélòó ni wọ́n lọ́wọ́ tèmi jàre. mo ní ṣé kò ṣe pé bóyá ẹ ní lọ́kàn àbẹ̀ tí ń plan láti lọ fẹ́yàwó mi fún ọmọ yín níta. ìjọba ìgbà ilé mi rú kí ni nọ́ọ̀sì ìṣọ́lá tó fi àwọn òṣìṣẹ́ wa fún ìgbà. ọ̀gbẹ́ ọ̀dà kò sí ọ̀dà kò sí ọ̀gá ọ̀gá ṣe. wo bọ́ síbi ká ṣeré jọ. ká ṣe kí ni. ká ṣeré ìfẹ́ náà. ṣeré ọmọ la fẹ́ ṣe ni àbí rí ìwọ̀n mẹ́rin ọ̀gá eré ìfẹ́ la fẹ́ ṣe àṣírí ọmọ ilé ọmọ tó máa ń ṣírí ọ̀sìn jù. a kì í ganjú ọlé ìwé òwò aṣọ fáwọ̀ pẹ̀lú aṣọ èbùkù ẹ̀kọ́ ti. túmísí àti mọ́mú mi ọ̀rọ̀ wọn ti dàbí ọ̀sán àti òru a máa gbé nọ́mbà two sí nọ́mbà one. ókè lálẹ́ ilé èjì fún mi lélẹ̀ mi ò lè ní oyún nínú ilé tí kò mi bá jọ lásán ìṣúná fún ẹ̀ àbẹ́bà. much improvement. They have to try new method. What you are buying from me here is original. Wow. Nine. What's going on here? Bí about bá sọ́ra náà léde, ló ń jí káre ni. Níjọ́ tọ́gà bá kú báyìí, àwọn tó lọkọ̀, wọ́n kẹ̀ wá gbọ́kọ̀ lórí ìlú bẹ́ẹ̀ lọ. Kí ló dé tó jẹ́ pé lọ́jọ́ ayé tiẹ̀ ọ̀ lọ́rọ̀ gbé ilé mi ta? Tí ìlú bá ti wà tó bá ti jó lówó báyìí, hmm. tó lówó rẹ̀ pẹ̀tẹ̀ ní báńkì, tí ò sí next of kin, báńkì, pẹ̀sẹ̀. Ah! That is just fighting for your progress in future. ẹ ẹ ò kò sí wàhálà sẹ́rí àdírẹ́sì tẹ́ ẹ̀ ń lọ ẹ ti ṣìnà. pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ní òyìnbó ìfi ojú yín rí tí wọ́n kó gbogbo property táwọn ilé ẹjọ́ tí wọ́n kó fún àwọn ọmọ tó bí fún yín gan nísìn níjọ́ wo lẹ ti fojú rí wọn gbẹ̀yìn. Do you think it is easy standing up to my father because of love? madam kí ló dé tẹ iye létí ikún báyìí kí ló dé kí ló dé why you calling my husband kí ló tẹ̀ ń pọkọ mi lóru ṣé fẹ́ kọ́ ló ń dá yín láàmú ti mọ̀lẹ́bí ti mọ̀lẹ́bí ni tẹ́ bá jẹ́ kí n nísìmí lé ọkọ ẹ̀yin náà ní nísìmí o àhódù mi ah. kí ló dé. jalè ìzáná máa fún ẹ yé pé ọkọ mi mọ́ o ta ló ń bá sọ̀rọ̀ ta ló ń pè mí ẹ yé pé ọkọ mi mọ́ o tẹ́ bá fẹ́ kọ́ ló ń bá mi bá ti yín jẹ́ o. Ah, is that not my phone in let him be. kí ló ṣẹlẹ̀ ṣe which phone ṣebí tó yàn lọ smartphone ló ṣe wà lórí social media táwọn olórí burúkú fi ń pè two am Abi, má wọrí first thing tomorrow morning tọ́lá sọ́bẹ̀ ni mo máa. ṣe ṣe kò do you ṣe bẹ́ẹ̀ náà mi ni. um Tiwa èmi ń feel pé bóyá ká lọ sí club you know, just to add glamour to it. Well, I second. ẹ uh-huh. eh? kí lẹ wí club kẹ how do I handle the crowd. <laughs> but babes Kilo ló kàn wọ́n pẹ̀lú crowd now ṣebí àwa la máa bẹ handle everything. ọ̀rọ̀ mi ò yé o tá a bá lọ club ṣé súnkàn mi ò ní wá ni. Ah, ah, of course ọkọ ẹ máa wà ń bẹ. Ah, then club ò ní lè work táwọn mo ṣèdí bàlàbàlà ẹ máa wà ń bẹ ah no kò ní lè work ẹ jẹ́ ká ṣe ní living room wa mi ìfẹ́ kọ́fìdì gbọ̀kan mọ́ mi lọ́wọ́ ẹ ṣe ẹ̀yin ọ̀rẹ́ mi ti wà òkè mo lè handle yìí. tiwa tọpẹ o ga fún ẹ o. Ah. <laughs> ta ló kọrin mọ́lẹ̀ tó n bá chat látẹ̀kàn na ọkọ mi ni súnkàn mi ni mò ń bá sọ̀rọ̀ ni òun anínà nání náà kí ló dé gita gan na ní èpo ah hmm. are you for real ọkùnrin ló ń tó n ṣọ́ ẹ ah ah ewo in thirty minutes time lọ. Ah, ah. ṣé òun lé wa ni. lé kẹ in thirty minutes time sùkàn mi máa dé mo dẹ̀ fi pé ẹ kẹ́ understand pé mo máa ní quality time pẹ̀lú ọkọ mi ó yẹ kó yé yín náà. <laughs> but i don't understand this ṣebí inú ilé yìí ni wọ́n ti jáde láàárọ̀ then inú ilé yìí náà lẹ́jọ́ máa padà sùn náà so kò anyway tẹ bá débi tí mo wà ẹ ọ̀rọ̀ mi á yé yín. ó yá yá yá yá yá ó ti ń pariwo sí. ó yá ó yá ó yá àṣé ah, ah, kó bá ìwọ náà ò ń bọ̀ lémi o kó sí gown. ó yá ó yá ṣọ́ ọ̀pọ̀ tó ẹ má bínú ó yẹ kó yẹ yín náà tẹ́yìn náà bá ti débi tí mo wà ó máa yé yín. àti ẹ̀yin wá kò ní ìdí. ẹ wà wá fi mí lẹ̀. ṣó pọ́síbù ni. àṣebí ni ọkọ ẹ ló wà. ẹ ṣe ẹ̀yin náà lọ́wọ́ kan ṣe. apọ́kọ̀ lórí pàǹtẹ́tẹ́. Ah, kí ló ṣe é lọ́wọ́? Oh, mo máa fi gbá màá ni ṣùgbọ́n tí ń bẹ́ tá Thank you. Oh, wait, I've been wanting to ask. Ibita tá a wáyé wà kò dead kan. Ìwọ nù ẹ̀yìn boys ló mọ Adébí. Ta ló discover vi? Ta ló tún fẹ́ jẹ́? Peter ni nà, ó ṣàmọ̀ pé oníṣìnà lòun. Ah, irú ọ̀rọ̀ wo nìyẹn? Oníṣìnà lòun. Ṣàgó ń búgò kí ni ìwọ? Orí tí mo dákẹ́ fún nígbà tí pọ́ọ̀tù sọ fún kẹ́tùpọ̀ black. Àbí bóyá kẹ́tù ní ká sọ pé sọ pé. Um, pọ́ọ̀tù black hey guy hey guy ọ̀gbẹ́ni à ń sọ̀rọ̀ ni. alfa ẹ eh, we are talking but tó kọjá yìí ṣé kí n bẹ gba nọ́mbẹ̀. ta ni èmi. Ah, ìwọ náà ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ọ àwọn gba nọ́mbà ọ̀rọ̀ ọmọ ìfọ̀hún. àgbà nọ́mbà ta ni ṣe orí bí ọmọ ìyàwó mi kí ló wà lára ọmọbìnrin àti òṣèré. ah guys guys àbórí àparò akérò jákòó ìyàwó mi tí mò ń sọ pé obìnrin kankan. àwọn ọmọ láìka ọmọ yìí o. ó hmm, dúró rẹ. àbúrò yìí ni báwo la ṣe fẹ́ jọ ṣàṣé kí n mú wájú kí wọ́n mẹ́yìn àríwá wọn. àwọn fífítì ẹ̀rin àṣàṣẹjọ ń ṣe ni kí ló le tó yẹn. ọ̀rẹ́ rẹ mo ti ṣe reservation ti yàrá ṣé o ṣá gba ti súnkàn mi ṣá. ìyẹn kẹ ẹ yẹn já ni. Ah, kí ló dé. ẹ sọ fún wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ. ilẹ̀ náà ti ṣú. ilẹ̀ ṣe mọ́ bí ni. Ah, rárá o ilẹ̀ tèmi ti ṣú o ìjàkùmọ̀ kéré ìdí ọ̀sán ẹni abiri ìrí ìlú o. Okay, I have to go home. I'll see you guys, okay? I love you. Ọgbẹ́ni ṣó, bá a jáde. I'll see you. Hey, bro àti òbúrò lẹ́tà ṣàlùbọ̀ máa rí yín o. mo sọ fún ẹ tẹ́lẹ̀ náà ìjọṣẹ́ tó máa gba yàrá fún ni. ọmọ jẹ́ ká súnmọ́ ọmọ yìí. Hmm, wọ́n dá máa ṣe náà ni. ìwọ àtọkọ ẹnìkan ló ah, ah. fẹ́. Tiwa ah, ṣé ṣe ló wá bu yẹ̀pẹ̀ lé dání ni tó lè di fínífíní tí mo ti ẹ̀ rí ẹ rárá ó ti gbàgbé pé inú ilé yìí láti tọ́ ẹ dàgbà kó tó lọ́ọ́ lé ọkọ odò mà kí n gbàgbé orísun ẹ tó dẹ̀ mọ̀ pé mi nìkan ni mo kù nínú ilé yìí látìgbà tí bàbá ẹ ti kú ọwọ́ kúkú fi mí lẹ̀ kúkú gbàgbé mi sí bíbá ẹ pátápátá. but mọ́mì ẹ̀yin ló yẹ kẹ́ máa wá mi wá now as your only child ṣé fẹ́ máa blame mi pé mo ti wá kí yín nínú ilé ni ah, ọjọ́ ògàn lẹ́yìn gan ti wá kí wá lé hmm. though you have a point but Emilio, ló can come first. Hmm? okay mommy I'll adjust you know i love you right. i love you my darling. ìwà àti tàwa lẹjọ ń fà lórí fóònù látẹ̀kùn tó ò tiẹ̀ wojú mi lẹ́ẹ̀mejì o kọ̀ọ̀kan rí mọ́ fóònù yìí ṣá. mọ́mí súnkọ̀ mi ni o súnkọ̀ mi ni o for the past thirty minutes mo sì ń pè báyìí sí tí ò gbé kọ̀lẹ̀ o. mo máa ní sùúrù ni ó máa gbé. kò sí wàhálà. mọ́mí mọ́mí súnkànmí ò gbé kọ̀lẹ̀ o. ìwọ náà ní ṣubú Ah e. ah. ìtùgbọ́ kò sí problem. wo bí ọ̀rẹ́ tó bá ti tó time tó yẹ kéèyàn stop rubbish èèyàn máa ń stop ẹni o èmi ò sọ pé kó root sí ìyàwó ẹ o but you have to let her know that you are the man of the house. yes. Um, sori ọ̀rẹ́ ti sú mi o ti love baby ju you love her too much o love ẹ̀ débi pé táwọn female fans ẹ tó bá sọ hi ẹ ò ní dá wọn lóhùn. ok ok téèyàn bá ti fi ọ̀rọ̀ lọ àwọn alágbèrè kan advice èèyàn kí gangan lè rán expect nù kí ni mo expect. àwa yẹn lálágbèrè. kò lè já wa ló ń sọ. ṣé kì í ṣe alágbèrè ni. are you serious. ah ikofa ifa ṣe o ifa ṣe o hey baby. yeah ikofa ifa ṣe hello girls. ah wait o. Oh láì kí wọn yìí. really. ò mọjú ta ni rí ṣe bóun ni ní ọjọ́ wo ni tóun sọ fún ẹ pé. ó ti gbàgbé pọ́rọ̀ kí n tètè ń yí òun ni. Oh! ó ti yé mi bó ti rántí eh, eh, eh. but wait o nígbà wo sígbà wo ẹ̀yin láìsí iṣẹ́ nígbà wo <laughs> oh serious. <laughs> okay hello how are you. so guys èmi fẹ́ ọyẹ yín. ń gbọ́ lọ́dà. ilé mi of course mo ń lọlé. Ah, ah, ilé ibi ti báwo tèmi ṣe ń rò pa abigail máa bẹ́ẹ̀ control ọ̀rẹ́ kan wá. àbí. ẹ bá rárá sísá ẹ má ṣe yọnu àtọ rárá ẹ má ṣe yọnu màá lọ ṣe fàájì tó kúnlẹ̀ so guys I'll see you màá lọ ṣe fàájì tó kúnlẹ̀ all right girls take care. <laughs> ẹ mú gègé àtiwé kẹwàá kọ́gbọ́n o. Sand, are you okay? Yes, I'm okay, sir. Let's go. DP, shall we? Yeah, yeah, let's go. Okay. And action. Hello, everyone. My name is Olashubomi Olasokomi, and this is Trendy Gist, where we talk about trending things online. So I have a guest with me here today. Madam, can we meet you? Um, good afternoon, everyone. My name is Modupeola Olayiwola. I'm into clothing. I sell Tokyo wares. Um, Olá. Yes, please. Ma'am, um, how long have you been in business? Um, give and take, like four years now. Yes, four wow. years precisely. Yes. Four years. Mm -hmm. Okay, we've been doing follow up on you. We've been seeing your um, your um, clothing line. Yes, please. And we see you are always patronized by the the, the well-to-do in the society, the mm -hmm. celebrity, mm -hmm. even the politician. Oh, sure. How are you able to, you know? go through that? Um, you know, when you sell um, good things, authentic things, you get good clients, yes. Ah. So my things are not common. They're not common at all. And we're quite affordable too. Oh, oh, affordable, you mean? <laughs> Are you really serious about oh, being affordable? Oh, yes, it is. Yeah, they're so, all affordable. Which means Olasu Komela Shobomi can also come to your place, get, you know, um, so just for um, for ladies, just <laughs> ladies. okay. Yes. Both young and old, yes. Really, mm-hmm. just mm -hmm. ladies? Oh, just ladies, yes. Oh, so please follow this gorgeous woman, <laughs> <laughs> Nola. Thank um, you. Um, social media handle. Thank you so much. Thank God you for you. having me. Uh, it's my pleasure. Thanks. that is it. Thank you. Wow. Uncle Sukomi, yes. thank you for having me. Welcome, um, I hope you don't mind, please. Can we just have a selfie? No, no, I don't mind. All right, thank you. Um, director, please. <laughs> Okay. Thank so you. So I'll follow you right away. Oh, thank you and very um, much. Thank you. Wow. <laughs> um, sorry, can I hug you, please? Uh, no problem. I, I hope that I won't mind. Oh, no, not at all. <laughs> oh, thank you. Wow. Isn't she so beautiful? Oh. <laughs> thank, thank, you. You're so handsome thank you. too. Thank you so much, oh, Uncle. God you. bless you. Shalewa. Ma. Mommy. Kimi. Miliki Mílíkì ṣèkìtẹ́ ní kí n bá yín gbé wá náà mo Ma, ṣé kí n bá yín gbé. ṣàlẹ́wà get out of my sight. I won't be. kò mójú get out. I won't be. No, idiot Ma, ma, un. Can you imagine? She's so ò sọ fún ọmọ ẹ̀pọ̀ òun ti máa rìn all in the name of interview ẹ ò bí díẹ̀ ọ̀tá rẹ̀ ṣe súnmọ́ ọkọ mi pẹ́kípẹ́kí èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ gan mi ò kí n choke ẹ̀ báyìí ah, who is this woman gan ta ni ah. ṣé ó máa wá fẹ́ fi èéfì sí lọ́wọ́ mi ni àbúfíìpẹ̀ tó rò nǹkan máa ń travel òun mọ̀ èèyàn wà connected. bọ́ síbí bọ́ síbí mi ò ṣe tí mo ní gbogbo wá fún mi dá. Ah, ṣọdẹ wa ti ẹ bọ eh, mọ́mì ẹ̀ẹ̀kan tẹ́ ní kí n lọ yẹn ìgbà tí mo wá gbé lọ mo wá rò pé kó má bàa pààrọ̀ kọ́lọ̀ àti pé kó má bàa kan mo wá mu mílíkì ṣèkì. ó mu kí ni. mílíkì ṣèkì ikú pa ẹ́ bí mo ṣe ń wò ẹ́ tó bá ṣe bọ́ta nu yàrá mi sìn ẹ́ àti tó kéré àti tó ń wo nínú ẹrù ẹ kí n tó bọ́ síta kó o ti kó lọ lọ di gbogbo èyí tó kéré àti tó tóbi nínú ẹrù ẹ ìwọ mo máa fi kan àwọn náà jẹ. láti ṣe mo sọ fún mi àtìgbà tí mo ti lo bọ̀bọ̀ yẹn báyìí mo ń kọjá wọlé bẹ́ẹ̀ ló ń bo wìtìwìtì lọ́jà mi ń tà fast fast. Fola, are you kidding me? As in, ó ṣì ń dàbí àlá lójú mi ni. Ìgbà ni bọ̀bọ́ yẹn ṣẹ̀ṣẹ̀ interview fún mi tán. shop, mi dẹ̀ sáré jòrò báyìí. Bẹ́ẹ̀ ni wípé mi ò kọjá sí rárá ni. You won't believe it. Aro ni mo ṣe pé China pé kọ́jọ́ kan ṣàánú mi o, kọ́ bá mi sẹ́yìn ọjà. Ah, ah, <laughs> Sherry. That guy is really good at what he does. Oh. Ah, you can you can say that again. Ah. Sherry, bọ̀bọ́ yẹn, èèyàn téèyàn Hmm. mọ́ra, téèyàn ṣe lóore ni. Hmm màá dẹ̀ because a good guy like that he only ní to encourage ẹ so that he can be motivated ó mọṣẹ́ ẹ̀ ń ṣe so um, what you think um, tí three million nǹkan just to appreciate him ni oh <laughs> three million wàláì kò rara rara. Who deserve it. sure honestly. mm, he's very hardworking. Yeah. Mm, mm, okay. I'll do that. Sherry, tó bá ti wá two or three months since, ẹ pẹ̀ jẹ́ kó ṣe another interview for you. Before you know it, we're calling everywhere. Ṣọ́ọ̀pù yín nìkan ló máa wá tó máa. Ah. Ṣé ò ń ṣeré ni? As in, I can't wait. Èmi gan ò lè wait. Ah, tọ́jà bá ti dé báyìí, màá tún pè lọ́wọ́ kan ni. Ó sì jọ bí lójú o. Kọjá máa wọlé, kọjá call your kó máa wọlé, kó call wọlé, kẹ́rì ti máa lọ. That guy is good. He's good. Hmm kí ló kún ṣọ́ọ̀bù kò sí nǹkan bọ́ everything empty. trust is the glue that blinds relationship. ẹ má bínú madam um, mi ò kí n lọ síbi iṣẹ́ lọ́jọ́ sunday oh. uh, ìdí nìyẹn tí mo fi ní kẹ́ wá sílé máa ń prefer láti dóolé to spend time with my family. wow that's that's really nice um, well uh, èmi náà lọ sí turkey lọ́jọ́ monday that was why tí mo ṣe insist pé you know that she let me come over. Hmm. Beautiful place. Thank you. Thank you. Touch ìyàwó mi Oh, obviously. please, <laughs> please meet my wife. Um, Tiwatope Olashibomi. Wow. Madam Mudupe. Good afternoon. Oh, good afternoon, madam. Oh, you're so pretty. Yes, yes, she is. You can say that again. <laughs> Thank you. Um, well, madam, Muri, rí ọwọ́ ìtọ́jú yín ní ara ọkọ yín. Mm. Àbí mi ń tọ́jú ẹ. <laughs> Oh, Um, anyway, I just can excuse me. Can you your business? Oh, no, no, no, no, no, no, no, no, this. Oh, baby. Okay. <laughs> um, so. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ Thank you very much. Thank you. Um, kí ni ká fi ṣe yín lálejò? Oh no no I'm fine thank you. No no whatever tẹ́ bá ń fẹ́ a ni màá bá No no no mo kàn ní kí n sáré wá náà nítorí ó ṣì láwọn ọbọ mo fẹ́ lọ. And again, I, I actually want to say thank you, you know, for what you did for me. Oh, no, no, that was nothing. Iṣẹ́ mi ni mò ń ṣe. Ah, no, tí, it might be nothing, but that's a whole lot for me. Mo rí ìfẹ́ business me. Thank you so much. Apọ́kọ̀ lórí pàǹtẹ́tẹ́. I do a long. I just tí a fẹ́ gbin obì sí obì oh <laughs> yes <laughs> well um, uncle i don't know how you're gonna feel about this but um, please egba. what's this. no take it. <laughs> it's a little token you know just to show my appreciation for what you did for me. no madam this is not a token. Three million naira. Oh no, wọ́n kú kò ah no no no no no eléyìí ò pọ̀ rárá nǹkan tẹ́ ṣe fún mi lọ́jọ́ òun. mo ti gbọ́ iṣẹ́ tá a bá yín ṣe. i know oh, mo appreciate yín náà ni because she did way more than what i expected. ẹ ṣe gan o ṣe ríbi tẹ́ ti mílè e? ọlọ́run àfọ̀pọ̀rọ̀ kó síbẹ̀. àmì jésù àmì àmì ìwà kan. ẹgbẹgbẹ̀rún ọkùnrin yóò gbọ́ màdàmú kí ló dé tẹ̀ ń jó táyà mọ́tò tí àlejò ọ̀gá gbé wá. kí n ti yín. Ah. kò mọ̀ sí ẹ̀sìpírẹ́mẹ́ǹtì tẹ fẹ́ ṣe lónìí Sunday kò tí fọgá o. kí ló kọ tiyín bẹ́ẹ̀ bàbá kí ló dé gan-an ẹ kúrò iwájú mi jọ ṣébi tí mo fi yín sí nìyẹn ni mo ní kẹ́ kúrò iwájú mi. iṣẹ́ ọ̀fọ̀ ni ṣọ́gbọ́ bóyá wọ́n pè é tọrọ. They ah, insist to fẹ́ ká ṣe yín lálejò. no no no no i'm fine maybe join me. like i said ó ṣì làwọn bomi tí mo fẹ́ ah, very well then madam tẹ́ bá ti ti turkey ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ so a lè bá yín post àwọn ọjà yín i post wow. randomly. Yeah, ẹ̀ ní láti oh no no no ah no no no Me, me, ò fẹ́ kẹ́ free for no no i'm still gonna pay. no no me, me, no ṣe <laughs> máa ṣe yẹn Honey, what are you doing? Honey, what are you doing? Madam, let ṣe ń deflate tire me. What, what have I done? Madam, please, Or I'll take on you. So call me. ó mà láyà o. Olórí láyà ó gbé obìnrin wá ká mi mọ́lé. Ah, you're a very stupid man. Madam, please. Nonsense. It's not what you think. <laughs> ọkọ you are very very responsible gan um, and um, business no. so wá. Mogbe, mogbe, mogbe, moku, mo Eh, you kú mo dáràn ẹ̀yin lè máa mi pọ́kàn mi wà responsible Eh, wo madam mi ò tẹ̀ tí bàyín lọ́rọ̀ ẹ jọ nítorí ọlọ́ọ̀. She's just my client owó check tó mú wọn wa three million naira tó fi tó fi wá appreciate mi pé mo bá wọn ṣe. mo sọ fún ẹ pé bí pa mí did I tell you I'm hungry ṣé ebi ọwọ́ ń pa mí èèyàn wá sínú ilé mi ọwọ́ fẹ́ fọwọ́ fẹ́ mi lọ́kọ what nonsense is that? Eh? tó bá tẹ̀ ẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ mi tí ṣe tán tó bá tẹ̀ mọ́ wá fẹ́yàn ó ó ó tẹ̀ tí wọ́n lọ wá àwọn young girls tẹ́jẹ́ wọn tutù ọlọ́mọ mẹ́ta àbọ̀ ọmọ kan ti lọ́mọ wọ́n ti stock wọn pa lórí Instagram ṣé ah! tó bá tún so ti bá bounce yẹn lórí madam five minutes ni mo fún yín nínú ilé tí bá jáde tí bá bá yín bí ilé àgbà tó bá tún pe orúkọ mi. tiwa tọpẹ. ẹ kí ló dáná fún mi tán wọn pe mọtò ẹ náà ṣì dé. madamu fọlọmọye má bi. ẹ jọ ẹ jọ ma i'm so sorry i'm sorry. ẹ bàbá dàmú ẹ wá ẹ wá ẹ wá ẹ wá sà. ẹ jọ ẹ bá mi wéèyàn tó máa Ah oní Sunday kò sí fọgá. ó yẹ kẹ́lẹ́ rẹ tó máa fẹ́ táyà. Um, um, uncle Sukanmi please ẹ má ṣe yọnu mo ní automatic um, tire pump in the car. Ah. The okay please open your trunk ẹ jẹ́ ká sáré bá yín ṣe mà please open the trunk. kí ló jó tó fi jólẹ̀ kí ló ń bẹ níbẹ̀ tí ti bẹ̀ kúrò apọ́kọ̀ lórí pàǹtẹ̀tẹ̀ lèmi ìwọ àtọkọ ẹnìkan ló fẹ́. you don't want anyone around you. kí ló ṣẹlẹ̀? o tún wá drive bàbá mi lọ́fíìsì ni. no na tí má ti kúrò lọ́fíìsì má ṣe é délé mo ṣe ń bọ̀ ń bá èyí tí wàá jẹ́ Friday. Ah, ah. kí ló èmi mò ń pe nọ́mbà ẹ̀ nọ́mbà ẹ̀ ò dẹ̀ lọ so mo wò pé kó má lọ jẹ́ pé o ti change mind. mi ò change mind <laughs> change mind láì ṣe súnkàn mi ẹlẹ́yà. sórí ọ̀rẹ́ marriage ò ní ká má jayé bẹ́ẹ̀ ni ìyàwó tó fẹ́ mi gan ti mọ̀ pé jayéjayé lọkọ òun nígbà tí bá dé mo dé. <laughs> kí ló ń sọ yìí náà ìyàwó mi tí bá ti fẹ́ travel fúnra ẹ̀ ló máa ra cd a kó sínú báàgì mi pé bọ̀bọ̀ má lọ kó bá mi. <laughs> Ah, so bó yẹ kó erí nìyẹn bó yẹ kó erí nìyẹn ó yà pé Súnkànmí kó join one club. Súnkànmí wò. Súnkànmí kan náà. kí ló dé tó ń disturb ara ẹ̀ náà you and I know that he can't come Súnkànmí ò lè wá so kí ló dé tó ń bọ́dà ara ẹ̀. Hmm. Ah, wo àfọ̀rọ̀ Súnkànmí lẹ̀ o. ọ̀rẹ́ torí ta bá ń sunkún ó yẹ ká máa ríran o. Hmm. kí ni ìtí affect ọbọ yìí this is not the Súnkànmí you and I both know ó fẹ́ bèbí ìtàn everything kan change. pátápátá. ah ah psychologically go ti ń affect ẹ he's just trying to be a man. ọ̀rẹ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i náà ṣé ká lọ́ọ́ bá léyàwó ẹ̀ kó lé ẹ̀ ni kò sí nǹkan tá a máa ṣe wọ́n jẹ́ àfọ̀rọ̀ ti sún kàn lẹ̀ ọ̀rọ̀ marriage ẹni tọ́lúwa bá ti so pọ̀ ní kẹ́nikẹ́ni èèyàn kéèyàn kankan má ṣe yà wọ́n. Hmm. Ah, jọ báwo ni ṣo ti pe àwọn ayọ̀ ayé wa ìbàjẹ́ bẹ́ẹ̀ tiẹ̀ ni ó yẹ kó mọ àdán control ẹ̀. ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí o. Love cannot live where there is no trust. Trust is the glue that binds relationships. Without trust, without trust, love won't stand. can stand. Ooh, yeah. yeah. àìmọ̀kan ló ṣe ẹ́ bèbí. gbogbo tójú bá rí kọ́ lẹ́nu yóò sọ. jọ̀wọ́ bèbí o mọ́kàn kúrò níbẹ̀ o. ní àmójú. wọn ni mọ́mí ń bá sọ̀rọ̀ tó ń take forever báyìí. The customer you're calling is not answering. Please try again later. It's okay. You can retry. Don't worry. Yes. Eh, tó bá ti deliver Femi, I will just sign the check. Oh yes. Oh yes. Hello dear, hold on. Okay, no problem. Thank you very much. Thank you. I appreciate. Hello? Mommy, tawale wá lẹ ń bá sọ̀rọ̀ látàárọ̀ pe phone yín tẹ́ now mo ní kí sáré síl jẹ́ nǹkan ni báwo ni ọkọ mi. Ah, ok ok that's fine uh, mo ní kí n sọ fún yín pé mo need um, thirty million naira urgently. what you just mentioned thirty million like you're calling three million what do you want to do with it. for business mom. I'm ready to own my own business. I know Lenny can get busy. Okay. Okay, mommy. I love you, mommy. Thank you. Thank you, mommy. My pain thinks about the daddy. Thank you, ma. Bye, mommy. Bye. àìmọ́kàn àìmọ̀kan ló ń ṣe ẹ́ ṣe kókó nítorí ló fẹ́ wù. ó ń ṣọkọ kiri láì ṣe fìjìláńtì. máṣu máa tọ̀ irú ìfẹ́ wo lèyí bèbí mọ́kàn kò ní ibẹ̀. ẹ kú àtàárọ̀ o. ọkàn ló ń ṣe ẹ́. ọ̀rẹ́ wọn sì fẹ́ bá wọn o ká ló lè ní sùúrù ni ìbá bá wọn o. ẹ ra sa o. bàdà mu abúlé. kára ó lé o. ṣáláfíà rẹwà. ẹ ká o sà. ọ̀rẹ́ yín kan béèrè yín ìgbà tí ọ̀bá yín ló tún padà lọ. èwo náà àwọn ọ̀rẹ́ mi. tó ṣe bí irun dàda sórí òun tó máa ń gbọ́kàn ńláńlá wa. Peter Peter máa pè ẹ dá mo ní kí n sọ fún yín ni o Ṣaléwá ó ti kẹ́rù rẹ̀ ó ti lọ o ọ kẹrù lọ síbo. ó lẹ́yìn lẹ sọ pé kó wọn máa lọ sílùú àwọn. ó lé mi ọkẹ iṣẹ má wọrí. àbí ò tiẹ̀ dágbére fọ́gà gan-an alákòóbá lọmọ yìí o. Ah, sweet baby. I'm fine, sweetheart. How was your day? Um, not bad. Yours? Not bad, but look stressed. Um, iṣẹ́ ni wàhálà ṣe Darling, mo fẹ́ bẹ sọ̀rọ̀ kan. Kí ṣẹlẹ̀? Mi mọ bó ṣe fẹ́ gbà pé mo fẹ́ bẹ sọ̀rọ̀ yẹn. Kí ni Ṣaléwá ṣe fún fi le? Ṣaléwá? Yes. Ṣọ́rọ̀ baby. Darling, gbogbo wa làwa náà ń tọrọ àánú iṣẹ́ tọmọ yẹn ń ṣe lọ́dọ̀ wa livelihood ẹ depend lórí iṣẹ́ yẹn salary tá a bá fún un lòun náà ná tó ń fún tó ń mú lọlé fáwọn èèyàn ẹ. Ah, ah. why tó ṣe máa le without even telling me about it first. kí ni problem ẹ pẹ̀lú ṣàléwá kí ló ṣẹlẹ̀ ah, is there something i need to know because mi ìmọ̀dí tó ṣe ń act up lórí ọ̀rọ̀ ṣàléwá kò yé mi ni but sorry anyway ọ̀rọ̀ idiot is not my problem please i beg you Joko. seriously ọ̀rọ̀ yìí you will love it baby Joko, now jẹ́ ká sọ níta jẹ́ kí n freshen up o fẹ́ sọ̀rọ̀ fún mi jẹ́ kí n freshen up now. oh dey john torí Ọlọ́run i'm begging. i am tired. i know. Okay. thank you. Um, ọkọ ti thirty million naira lílé mo fẹ́ kó fi iṣẹ́ tó ń ṣe yẹn sílẹ̀. ọba fún mi thirty million naira. Yes. Níbo ló ti rí thirty million? Ah ah, baby, irú question wo nìyẹn? Mo pe dáàdi mi fi properties lẹ fún mi náà. Um, nǹkan tí dáàdi filẹ̀ fún ẹ ló sọdowó yìí, then kí ló tó fẹ́ fún un? Mi ìfẹ́ kó o ṣiṣẹ́ yẹn ni problem. Mo feel pé at least tẹ́lẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ mi mọ̀ you can come up with something tó jẹ́ pé ò ni ni anything láti ṣe pẹ̀lú obìnrin mọ́. like what. Eh, mo ti ń rò látàárọ̀ náà funny enough just because mo mọ̀ pé but mo feel pé bóyá kò ṣí boutique tó jẹ́ pé aṣọ ọkùnrin nìkan ló máa máa ń bẹ̀ but then mo tún wá wò ó ní other side pé ah valentine their occasions tó máa ń ní láti ra nǹkan fọ́kọ wọn they will still come to you sweetheart. Mm -hmm and I can't share. You know I love you. Then, uh, Sunkànmí ò dé sọ̀rọ̀ now. Ìwọ ló ń sọ̀rọ̀ mo dẹ̀ ń gbọ́ ẹ̀, mo ń now. <sighs> Eh, mo tún wá wò ó pé bóyá kò ṣí club. No, no, no, no, no, baby, baby, that can't work because má ṣe obìnrin náà ṣì wá again. People sorrow now, you're just looking at me. Tiwa, Tiwa Tọ́pẹ́, Tiwa Tọ́pẹ́, iṣẹ́ wo gangan ló rò pé èèyàn lè ṣe àbí tó máa dá sílẹ̀? Tóbìnrin ò lè patronize yàn, bí a kì í máa tàgbó. Àgbo. Ẹ nà. Ẹ omi ìpè bóyá kan ṣí factory but ó ṣì máa máa rà fọkàn náà sí bí ìwọ ṣàgbà náà. Ah, Tiwa, you already destroying us. Why you like this? Love yẹ kó wà mutual understanding and trust. But baby, you know I trust you. You don't trust me. To bá trust mi ò ní máa sọ pé o fẹ́ fún mi lówó kí n lọ ṣiṣẹ́. Iṣẹ́ tí mò ń ṣe ń fi yẹn ṣe kí n I don't want. Tiwa Tọ́pẹ́, ilé ẹ̀wọ̀, àwọn ojúmọ̀ ìgbà mi ti fún ẹ o ọmọ ẹni ìbájọ ní àbájọ ọmọ ẹni ìbájọ ní àbáyọ. so thirty million naira tó gbà lọ́wọ́ mi ọkùnrin ló lọ́kọ́ fún ọkùnrin ọkùnrin lásánlásán tí kò ní àǹfààní kankan tó fẹ́ ṣe fẹ́yàn òun ni wọ́n parọ́ gba owó lọ́wọ́ mi lọ́kọ́ fún right. mọ́mì ṣebí ẹ̀tọ́ mi ni ogún dádì mi ni nà án. will you shut your mouth àbúfẹ́ kí n jù kan fún ẹni do I need to remind you wípé property ọkọ mi ni and you don't even have an idea bẹ́ẹ̀ mi àti ẹ̀ ṣe jìyà ṣíṣẹ́ tọ́fì ẹ̀ máa ṣàdúró wealth tí wọ́n fẹ́ wá máa squander yìí. mọ́mí ìsúkọ̀ mi ló fa náà ẹ lè má jí kóbìnrin máa fi three million naira tó sì súkọ̀ mi ah, ọwọ́ epo ni àbí àìrówó rà torí ẹ̀ ni mo ṣe ní kó fi ṣe blogger sílẹ̀ I'm sure thirty million naira will go a long way. ẹ gbà mí irú àwọn ọmọ wo ló wà ń ta ẹ gbà mí ìyẹn súkọ̀ mi náà ó ti gbàgbé ńgbà tó wọn àtàwọn ẹbí ẹ̀ wá sí bíbá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ra bàbá páwọn fẹ́ fẹ́ dandan ó ti gbàgbé. exactly mọ́mí ó ti gbàgbé now the woman even came to the house I lè imagine. and i did not want to accept. ìwọ iṣu ẹni tó tọwọ́ ẹni bepo yìí ìwọ ló kọ̀ sẹ̀ tó yìí sì sí pé i love him oh I, i am in love with him love kill me i die. Huh. Hmm. as for Sukomi. I know how to handle him. I trust you, mommy. I am going to deal with him. ẹ mú gègé àtìwé kẹwàá o ẹ̀yin ewé ìwò yìí o ẹ wá kọ́gbọ́n o lọ́dọ̀ àwọn àgbà o lọ́jọ́ ọjọ́ sí. àwọn ọmọ kékeré kì í hùwà ìbàjẹ́ o bàgbàlagbà bá hùwà ìbàjẹ́ o a ò sì gbà fún wọn ni ẹ máa fohun tí ó sì bá ohun tó dára jẹ́ o. kí ló dé tẹ iye létí ikún báyìí kí ló dé kí ló dé why you calling my husband kí ló tẹ̀ ń pọkọ mi lóru ṣé fẹ́ kọ́ ló ń dá yín láàmú ti mọ̀lẹ́bí ti mọ̀lẹ́bí ni tẹ́ ẹ bá jẹ́ kí n nísìmí lé ọkọ ẹ̀yin náà ní nísìmí o àhódù mi ah. kí ló dé. jalè ìzáná máa fún ẹ yé pé ọkọ mi mọ́ o ta ló ń bá sọ̀rọ̀ ta ló ń pè mí ẹ yé pé ọkọ mi mọ́ o tẹ́ bá fẹ́ kọ́ lọ́n bá mi bá ti yín jẹ́ o. Ah, is that not my phone your hand. let him be. kí ló ṣẹlẹ̀ ṣe which phone. ṣebí tọ́lá ò lo smartphone ló ṣe wà lórí social media táwọn olórí burúkú fi ń pè two am Abi, má wọ̀rí first thing tomorrow morning tọ́lá sọ́bẹ̀ ni mo máa. ṣé ṣé kò idiot ṣọfẹ́ náà mi ni ṣọfẹ́ náà mi ni nọ́mìnà ọ́ tó dáhùn lórí burúkú tó ń pè social media kí ló where are you going. aláwọ̀ òkun ni ẹ ó ti ṣe é nìyẹn ó ti jẹun lórí ẹ aláwọ̀ òkun ni ẹ. just go go go my job. you go go job tiwa lábòkù ni ẹ. yes òfófó mi ò mind. òfófó mi ò mind tọ́wọ́ tún tọ́wọ́ tún fi sílẹ̀ máa tún tún fọ́ tọ̀tọ̀ tọ́run ni mo fi wọ wedding ring ṣọ́fẹ́ pa mí ni sọ́kà mi má pa mí this is too ẹ̀. má para rẹ má para rẹ má para rẹ what is your problem kí ló dé náà. Ah. Ah, God God madam pẹ̀lú bàbá olórí burúkú nìyí ni kí ló dé sọ́rọ̀ yín sí mi ni ah, Jesus. kí ló ń ṣe é bọ̀bọ̀ yìí what's your problem? o reply chat nínú group tó dẹ̀ jẹ́ pé wọ́n fúnra rẹ̀ ló ń head project tá à ń sọ̀rọ̀ ń pẹ́ yìí. àná ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lọ síbà are you serious. yes project tá à ń sọ yìí gbogbo alájọ ni um, a ti agree pé ká ṣe ní cautious so mm, gbogbo ara wọn involved dem um, ó lè jẹ́ pé ẹnìkan ló mú àìdí àwa ọ̀bọ ẹ má jà rò lọ bẹ́ẹ̀. see ọ̀rọ̀ equal shares mo ti sọ tẹ́tẹ́lẹ̀ mo ti discuss ẹ̀ but you went mute so mo feel pé kò tẹ́ ẹ lọ́rùn ni. ah no ah ah. that is why we decided to come to your office. ah tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni. of course na ngbà tó dẹ̀ jẹ́ pàtí délé ẹ ti dọ̀ràn. <sighs> okay um, tiwa ló fọ́ fóònù mọ́lẹ̀. I just got a new one on my way to the office today ẹ má bínú. tí wàá fọ́ fóònù ẹ kò yé mi mistakenly right. ah no Um, kò fọ́ mọ́lẹ̀ mistakenly o ó dìdì ó mọ̀ ọmọ fọ́ fún mi mọ́lẹ̀ ni you see guys um, ọ̀rẹ́ mi lẹ́yìn méjèèjì ọmọ ìyá mi lè jẹ́ and I think I need to come out truthfully to you guys now mi ò gbádùn marriage mi o tiwa ti fẹ́ pa mí ó ti ó ti sú mi. bọ́ bọ́ kí ni nǹkan tí ìwọ àtìyàwó ẹ jọ fà kó tó di pọ́n fọ́ fóònù ẹ mọ́lẹ̀. kí ni wọn ò àjọ fà kí ni wọn ò àjọ fà sí ó ti indulge lady jù yes now ó ti indulge ẹ jù now kí ló ṣẹlẹ̀ ṣáwa náà níyàwó lé ni we are married men as well. no no no no ọ̀rẹ́. Right wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ àti ìyàwó là ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ oh, ó ṣòro dá sí. okay okay guys um, ẹ má worry ma i will handle it i will handle everything um, aláàtìṣe mi ló máa ti ṣe ara ẹ i will be fine. sí kí aláàtìṣe ẹ kó ya máa ti ṣe ara ẹ ní o because má jẹ́ kí ọ̀rọ̀ marriage àbí ọ̀rọ̀ tiwa. Go affect the o it should not affect work. exactly nǹkan tó sọ yẹn point tó tóbi jù nìyẹn sórí tí ọ̀rọ̀ ìgbéyàwó bá ti affect iṣẹ́ ó ti tán nìyẹn o yes <sighs> okay thank you okay since that you are me ẹ máa ní láti append the signature yẹn méjèèjì. ìwà ìbìkítà gbà lòun yẹn ó fọ́ fóònù ọkọ ẹ mọ́lẹ̀ nítorí kíni. ẹ kàn ń blame mi ni èwo nu yín ló lè gbà kóbìnrin máa pọkọ ẹ̀ ní tó ẹ̀ lóru kó proper now. Ah. so ṣé orí bíbẹ́ wà ní oògùn orí fífọ́ wo jẹ́ ẹ̀sán kan fún ẹ uncle Sukanmi kàn jẹ́ nice person ni o ọkùnrin mélòó lo ròbó lè handle ẹ̀ yẹn. oh how would they have handled it o. Ah, <laughs> ọ̀rọ̀ ẹ ti yé mi sórí irú yìnyín ẹ̀yin lẹ máa ń sọ ọkùnrin di woman bitter even though there is no excuse for beating a woman but the bá was fọwọ́ kàn yín kékeré by. ẹ má bẹ̀rẹ̀ sí domestic violence kí ni kàn i'm only trying to save my home I don't want my love to kàn me. i cannot stand any woman talking to him o mi ò stand there. see from my own experience marriage has little to do with love love is not the qualification for marriage. she's right every divorced person was first in love with the person they divorced. Shori If ìfẹ́ doesn't guarantee a successful marriage lóòótọ́ ni wípé owó àtìfẹ́ ó máa ń jẹ́ kí marriage dùn but still babes that doesn't guarantee a successful marriage. ẹ dúró o kí wàá ló máa wá ń jẹ́ kí marriage work torí ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́. knowledge. knowledge kẹ. Mm. yes ọgbọ́n ìmọ̀ àti òye pẹ̀lú ìfaradà àti ọ̀pọ̀lọpọ̀ sùúrù and ṣó fẹ́ gbọ́ tọrọ ò ní ìkọ̀kọ̀ nínú gbogbo ẹ̀ ọkọ òkú gan. àtọ. ẹ wá fẹ́ máa bù mí ni. àwa gan mama nag wa ni mama pariwo lé wa lórí ni. every time ara ẹ ti gbóná jù. Ah! Ah! ìfẹ́ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ló ń ṣe mí o cannot live where there's no trust. Trust is the glue that blinds relationships. Without trust, without trust, love won't stand. Ní twelve thirty. Kí ló lè wá ṣẹlẹ̀ sífẹ̀ẹ́ mi? abó ṣì ń bínú sọ̀rọ̀ àárọ̀ ni. Mami. Mami. mo ń gbà mo tún rí ni pé ẹ̀tún tí ìsanwó yìí ni. bàbá bàbá bàbá ẹ mélòó mo pè yín ná kí ló dé ná kí n lọ sùn when my husband is not back yet. mo ní pé ebi yẹn bá dé èmi ò sì sí géètì fún wọn wọn ò wọlé pé ká ẹ lọ sùn ti yín o. bàbá kò sí wàhálà. bàbá ṣé ẹ ti jẹ́ kí gbogbo ará àdúgbò tún máa rí pé mo tún ti dé o kí ló dé ná. Eh, mo rí pé ilé ìṣú fún wa ń gbọ́n sọ pé tí wọ́n dágbére pọ̀ ń lo òde ni bí ẹ̀ bá sì tí ì ṣetán tẹ̀sùn kí n gbé àga sí àyìn fún yín kẹfì jókòó. Ah, bàbá ó dà pé iṣẹ́ inú ilé ó ti fẹ́ sùn yín torí mi ò mọ̀ bóyá orí yín ni mo ti ń rìn tí mò ń lọ tí mò ń bọ̀ bóyá ẹ̀yin lẹ́ra lẹ̀ ni bóyá ọkàn mi ló kọ́lé ni ẹ máa sọ fún mi tẹ̀ ní bóyá bí mo ṣe ń rìn ó ní yín lára àbí tẹni kẹ lọ gbé chair wá ẹ tébù lẹ bá wọlé kẹ lọ fà sí mi kí n jókòó lè. ṣé tébù lẹ fẹ́. ẹ ti ríṣẹ́ síbòmí àbí ẹ ẹ wo bí ẹ wojú mi mo wọnú ilé lọ́sìn tí n bá fi lè bọ́ ta tí n bá bá yín ní ojú oorun bàbá tẹ́ ẹ bá fi lè dé ojú yín ikú pa yín àgbàyà e, òṣì wọ́n ṣe ni wọ́n kàn wọ́n kan. ẹ̀yin lẹ́ẹ̀ lójú oorun èmi ò fìgbà kan sun. tí ẹ̀ ṣáà ń lọ tẹ̀ ń bọ̀ lẹ́ẹ̀mẹ́wàá nítorí wọn ọ̀gá èdè ń wọn lọ náà wọn náà ń lo òde ẹ ń tọ́jú wá sá lo òde yóò ṣàdarí wọlé yá náà ni yọ má lọ yọ má bọ̀ yọ má yọ alẹ́ nu ló dé tó pa fóònù látàárọ̀ ṣọ́ra rọ̀ ló ṣe ń bínú sí ni. me alone leave me. ìfẹ́ mi má bínú i am sorry and i promise you it won't repeat itself. okay. i'm only trying to protect my marriage mm. and you know i love you wholeheartedly má bínú please but baby mo kàn notice pé àtìgbà tí mo ti gbàgbẹ́rẹ́ family planning yẹn oníyànga issues yìí ti bẹ̀rẹ̀. so whose fault Most sọ fún in the first place nígbà tó lóye fẹ́ mo against ẹ and you didn't tell me about it until months after to ti gba abẹ́rẹ́ so what are you saying now. But bíbi torí tẹ náà mo ṣe gbà ìwọ rèé ó ní wọ condom. kí n wọ condom kí n máa lo rọ́bà dáàbòbò pẹ̀lú ìyàwó ilé mi ìyàwó tí mo fẹ́ ṣé o ni o fẹ́ kí last máa lásù tora. tọ̀ràtọ̀rà ṣé nǹkan tó ń sọ fún mi Baby, I need to come bínú say oh, I'm sorry. It's okay, just get out of the girl. Okay, baby. baby. What's this? Ó tún ti bẹ̀rẹ̀, o kí I bought you a new phone, Joe. No, I don't want it. I already got myself a phone on my way to the office this morning. So I have a new phone now. So she ń bínú me. mi ni. Má gbàgbé for better for worse ni Oh, yeah. Mi ò no more. But I still don't want the phone. Okay? Can I go now? Akunile, o de wo to light ni. O to Please. Do not bring my daughter into this, please. Omo mi ò ṣe mí, ìwọ ló ṣe o. Má dárúkọ ọmọdé please. What color is it? It's pink, my favorite color. Pink. Are you serious? I am a man. Baby, mama, má bínú ló bẹ́ẹ̀. Ló bẹ́ẹ̀. Apọ́kọ̀ lórí I want to. I, I, okay, go. I will, I will, I will come. Mo fẹ́ fi mí why wá ètò ìṣẹ̀lẹ̀. Wait, okay. okay. Hello, Ring. Oh, my buddy, how are you?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 If I put you on this, he will break up. Is that supposed to be a threat? Are you threatening me in my house? Oh, oh, oh, when I was in there, oh. no. No, no, no, no, no, no. Ah! Ah! Ah! ìlú ìgbẹ̀rù wa àwa tó bá ń bìbà yìí kò kí ṣe kán fọwọ́ ra wá lónìí gbogbo tó jù wá rí ni àdá ìfaramọ́. Uche, ilé máa ní ìwọ ló ṣì gbọ́. Àá wíri wèrè náà. Mo ní kò dìde àwọn ta ló ń sọ fún ẹ pé kò ṣe nǹkan tó ní nǹkan tí wọ́n fẹ́ ṣe ló fẹ́ ṣe. dé tí ara jàmá ò balẹ̀ láti ìrọ̀lẹ́ tí mi àfi ti gbé e jáde. gbogbo kòtò tí àwọn Yorùbá ni mo ní o. ó yẹ you get? God, guy, forget that thing. No dey no dey follow me talk like that. I won't take that from you. Nǹkan tó kéré jù kí ló máa ń ṣe kí ló máa ń ṣe lẹ́gbọ̀n náà kí calm down Jamal. bọ̀dá obìnrin lèmi náà <laughs> mi ò lè ní boyfriend kí wá gbà kó máa bóbìnrin mi sọ̀rọ̀ láàrin òru I can't take it. Okay. So you think that is enough for her to behave that irrationally? Eh, àwọn tó fọ́ you yín No, náà now. Can you Kí ni ìtumọ̀ ẹ̀? Kódà, brọ̀dá mi fóònù náà fọ́. Android phone me. Brọ̀dá me wọ́n fọ́ Android phone yín, wọ́n dẹ̀ latest iPhone for yín. So. Haba, I'm sure she was just being jealous. Ah, she's a very good wife o. Ẹni tó yẹ pé ìgbà back tí n send owó sí mi, tẹ́bà tètè dá mi lóhùn, àwọn ló send it. Oh, so you're saying Tiwa Tope is the perfect wife? Uh-uh. No, that's not what I'm implying. Nobody's perfect, e-, even you. Really? Yes, now. Seriously? Ah, you are not perfect, brother. I feel me mi I feel bad padà sí school. <laughs> Excuse you? Okay, máa lọ máa máa transfer sí ẹ máa ṣe oṣù ẹ. ẹ transfer sí mi. go máa ṣe sí ẹ later. ìwòyí o ẹ mú gègé àti ìwé kẹwàá. báwo ni ọ̀rẹ́. fine this is good. Mm. Mm. eléyìí tó jáde léni láti wá spend time pẹ̀lú àwọn ọ̀rẹ́ yìí. kí ló mean ṣeun kí ló mean. ó yẹ <laughs> okay okay ìyàwó mi ló lóun fẹ́ kí n jáde kí n lọ ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi torí òun náà fẹ́ jáde ó lè fẹ́ lọ rá àwọn parent ẹ̀. èwo nú àwọn ìyàwó ẹ. Peter kí ló ń ṣe ẹ kí ni túmọ̀ nǹkan tó sọ ìyàwó mélòó ni mo ní tí wàá tọ́ of course ok mo mọ nǹkan tó ń ṣe yín mo mọ̀ pé ó máa yà yín lẹ́nu pé eh, mo jáde but mo fẹ́ sọ fún yín pé ìyàwó mi ti change she has turned a new leaf òun ló ní kí n wá kí n wá báyìí ṣe ó ti change ó ti change. ìyẹn ti wá tọpẹ. bẹ́ẹ̀ni ti wá tọpẹ. wo bí ọ̀rẹ́ people don just change overnight. Hmm. àdúrà tèmi dẹ̀ máa ń gbà fún ẹ everyday ni pé kọ́lọ̀n jẹ́ kí ìyàwó ẹ change bó ṣe sọ pé ó ti change yìí hmm. ah, because we care about our friends tí mi bá ní parọ́ fún ẹ ọ̀rọ̀ ìyàwó ẹ yìí ń affect ẹ badly. Girlfriend, not them. See, well, um, I'm not a fan of pé kò or nǹkan tó wà láyé tó jẹ́ problem tí ò solution. Problem máa solution la máa wá sí. Time kan wà no marriage tèmi náà tẹ́ pé money crisis. It was not as perfect as what it is, now. You understand? But look at us now, we are fine. But we're not buying what ọwọ́ mi ló ti máa ń I didn't know how to handle a whole lot of things, but now we are fine we are good. no wait Peter. so ìwà àtìyàwó ẹ̀ No máa no problem. yes na. Ah, ìgbà ni ẹ tẹ̀mí o mọ̀. ìgbà yẹn ló kí n <laughs> but Seun you need to see Peter and his wife together they are so good with each other. they are so good together so ẹ ti ní báàlẹ̀ ṣiṣẹ́. well eh, ìyá ìyàwó mi ló advice pé remarriage counselor truth be told guys me ò regret ẹ. marriage counselor. yes. marriages these days woman máa ń dá couples come and seek fún counseling òun ló máa marriages won't last. Ma'am, she nǹkan kwa máa mali solve problem tí mi nínú marriage mi ìyàwó mi unda da ọkàn mi láàmú gan hmm. eh, she's always nagging tó fẹ́ pa mi ọ̀rọ̀ yẹn ti sú mi. ṣé nígbà tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní date níbẹ̀rẹ̀ marriage ṣé bó ṣe máa ń ṣe náà nìyẹn. oh no no no she, she was sweet loving and caring. Mm-hmm. actually reason tí mo ṣe settle fún gan nìyẹn but èyí tó wá ń ṣe ń sìn ni ò yé mi mọ́. àbí ẹ̀yin lẹ change bóyá wà tí yín ló ti change rárá ohun gangan ló change àwọn nǹkan tá a máa ń ṣe tẹ́lẹ̀ eh, ní sáìdì tọ̀dọ̀ tiẹ̀ kò ṣe mọ́ hmm, most especially láti bàtà ti bímọ but ó ó ó ó claim ó ó blame gbogbo anger issue ẹ̀ sórí pé family planning thing kan tó òun àti doctor ṣe but she did that without my consent without my knowledge oh wow sherry to bá jẹ́ family planning that is another issue entirely truly our family planning kan wà tí ó máa side effect nínú àwọn side effect yẹn nígbà mi máa ń jẹ́ irregular menstrual cycle you know and then you only might behave irrational at times truly. excuse me ma'am ṣe around side effect yìí ó lè ní í ṣe emotion yóò gbà mí. side effect ni tó bá ti lè jẹ́ sáyé it can be physical it can be emotional it can be it can be different ways. I I thought she was lying. nǹkan tó máa ṣe ni pé ó máa padà sí ọ̀dọ̀ àwọn family planning provider ẹ̀ ó máa wá complain àwọn nǹkan tó ń go through fún wọn so àwọn náà ṣẹ̀ṣẹ̀ máa wá suggest èyí tó máa bá lára mu dáadáa ṣe mọ̀ tí òfin ni máa lose ẹ̀ like that àti pé ẹ̀yin náà gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe sí ìfẹ́ tẹ̀ ń fún bẹ́ẹ̀ ṣe lọ́ọ̀vẹ́ tẹ̀ ń kẹ́ you know ẹ̀ ní jẹ́ kí yẹn náà stop and you'll be fine. okay thank you very much ma. you'll be fine. thank you. you're welcome. nani o nani o nani nani nani nani o o oh, o oh. nani o. ká yìí. What kind of love is this? Ohun tá fi sílẹ̀ lẹ̀rọ ń gbé. Bóun yẹn pè mí lágbọ́kọ̀ lórí pàǹtẹ̀tẹ̀. Ìfẹ́. Ìfẹ́. Ìfẹ́. Ìfẹ́. Ìfẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí. Ìfẹ́. Ìfẹ́ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ló ń ṣe mí o. Love cannot live where there is no trust. Trust is the glue that binds hmm. relationships. Babes, kí ló ṣẹlẹ̀ tó pa music? Ẹ wá máa lọ, bẹ́ẹ̀dì ti tán. How? Ah, ọ̀rọ̀ tí mo sọ ò clear ni. Mo ní bẹ́ẹ̀dì ti tán pé mi ò ṣe bẹ́ẹ̀dì mọ́. Pátí ti tán sẹ́ ẹ wá máa lọ. I need help. Eh, carry your bag. Happy birthday, my darling. Sweetheart, ah. me. Oh, Cupita. Eh, ah, This is for you. Ah. My love, I love you so much. I love you too, Thank you, baby. I love you. Sit down, guys. Oh, ẹ ṣé gan ni. Ẹ ṣé ẹ kú ọ̀rẹ́ ni mo ní pàtí ti tán. Wo ní sùúrù jàre. Mo fẹ́ rest díẹ̀ bí bóyá kí n lè lọ ṣáwà. Jùlí má ṣẹ̀ mi o. Bẹ́ẹ̀ ah she be jẹ́ hotel ni àbò jẹ́ bí sweetheart please they are my friends. ah these are your friends. baby ko it's not your business please please you know i love you. <laughs> um, but babes àti ìjẹ cake now. màá bá yín fi rán dispatch mo ládírẹ́sì yín lọ. wàá fi kéèkì rán dispatch. bẹ́ẹ̀ ni baby wọ́n lè gé kọ́ máa mú lọ wá you kéèkì this patch. baby your friends are oh, here. my friends are here yo. Oh, all right sir. Oh, all right all right. ẹ ẹ lọ́rọ̀ gbọ́ mo sọ fí pé mo ti ṣe. kò fọ́ kò fọ́ ni kò fọ́ ni ṣe bẹ́ẹ̀ ní òdòdó ṣe bẹ́ẹ̀ rí bí àwọn ṣe ṣe bí wèrè nǹkan tí mo máa fojú mi rí nìyẹn o ẹ bí àwọn ṣe ń ṣe náà ẹ bó ṣe ṣe bí wèrè ìyàwó mi sọ pé wàá fi kéèkì rán dispatch rider does that make sense? oh my god. ṣé àwọn nǹkan tí àwọn mi rò ṣá ṣé àròpọ̀ rò pé àwọn ọ̀rẹ́ yẹn lè fẹ́ mi àbí kí fẹ́ fẹ́ wọn ni. kò lè jẹ́ nǹkan tó ń rò nìyẹn. torí kí ló ṣe wá ń lé wọn torí ẹ̀yin àbí. Uh-uh. so nǹkan tó ń fẹ́ sí rèé. This is what I go through every day of my life. Right now, you can see what I am going through in this house. How, ca- how could she now? Ṣé kò embarrass mi lójú àwọn ẹni? Àmọ́ ẹ máa rò pé bóyá àbóyá ọkọ ẹ̀ ẹ̀dọ́ mo fẹ́ béèrè lọ yín ọ̀rẹ́ yín tẹ̀yìn mọ̀ èmi sùkọ̀ mi tẹ̀ mọ̀ ṣé ẹ rò pé mo lè fẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ lẹ́yìn ẹ̀ṣà? nǹkan tó dùn èmi gangan nìyẹn because àwọn ọmọ tó ń lọ ń sìn àwa ló yẹ ká gbé wọn náà. ó yẹ ká pín wọn ni. ẹyọ kankan. Ah, ẹ wo mi ò máa ìgbéyà ká pè wọn kẹ gbé wọn lé ní èmi náà dẹ tẹ̀lé ń jáde mi ní Sunday. ìlọlẹ ilé. good good jẹ́ ká lọ má jókòó jẹ́ eh, ká lọ ń sìn já lọ já lọ já lọ. wait wait on a on a rethink ọ̀rọ̀ yẹn máa fẹ́ lẹ́yìn ẹ má yẹ kí n ṣe bẹ́ẹ̀. why ó máa kò ní da ẹ mọ̀ pé nǹkan tí mi kì í ṣe tẹ́lẹ̀ lénìí ó máa ní excuse pé mo ti máa ń ṣe tẹ́lẹ̀ náà ni. <laughs> Okay, okay. ẹ jẹ́ ká wà lọ. ẹ dúró ẹ jẹ́ ká tiẹ̀ jẹun náà ká mọ bá a ṣe lè àmì ò jẹun àwọn ọmọ yẹn wà important sí life. ẹ jẹ́ ká jẹun náà náà ṣe bá wá báyà omi celebrate. bọ́bọ́ yìí mi ò jẹun oúnjẹ tó gan ló bá wọlé tó bá dé tó bá tún sọ fáwa náà. apọ̀ tún lé àwa náà pé ká máa lọ náà. àwọn ọmọ yìí máa lọ àwọn ọmọ yìí máa lọ mi ní nọ́mbà wọn. èmi ní nọ́mbà wọn mo tẹ̀ ní fún yín tẹ́ bá ẹ ah baby báwo ni dé ẹ ni. Àtọ̀pẹ́. Bébí. Ṣé o mọ̀ pé o dójú tì mí lójú àwọn ọ̀rẹ́ wa? O dójú tì mí lójú àwọn ọ̀rẹ́ ẹ̀. O tún dójú tì mí lójú àwọn ọ̀rẹ́ tèmi náà. Títí táwọn ọ̀rẹ́ mi fi dìde bínú lọ. Ah, ah no, wọn bínú lọ náà. Ìgbà tí wọ́n pàdé mi ta, wọ́n láwọn níbi táwọn fẹ́ dé. Ah mo dẹ̀ ní no problem, mo dẹ̀ kí wọn. Nǹkan tó sọ fún ẹ ni. Yes now. Ah ah. Reason tó ń fi sọ bẹ́ẹ̀ yé mi. Kí ló yé ẹ? wo baby wa lọ freshen up ká bẹ̀rẹ̀ birthday proper jàre. jọ̀ọ́. àwa nìkan. yes sir. tiwa ṣojú tiẹ̀ ni tiwa ṣe ò mọ nǹkan tó ń ṣe ni. àlọ́ rẹ̀ àlọ́mọ ọ̀dọ́ àní neighbor tó lè wá wá wá. yes now we have ourselves and God so kilo ló tún is the world all about you alone. ẹ kí la ní ìdíwọ̀n you love me i love you too jọ kilo ló tún What what else do we need? You are killing me! You are checking me with your love! The world is not about me and you alone! It's about other people too! You've chased your friend away, now you're chasing my friends away from me! They will, they will never understand nothing! Oh, you want me more? You have I want to sleep early. It's not possible. Baby. I'm sleeping early. No, you can't. You cannot sleep early. Mo take get cake now, baby. Kinode, why don't you fell off You have me, I have you. That's all that matters. Yes, my daughter. You put her in school. It was with your consent. No, no. I didn't sign that consent with you. I didn't agree with you. Oh. Now you've chasing my friends away. But is Kinode ló ṣẹlẹ̀ gangan like Why are you making all this thing on my birthday? Baby, I love you. If you truly love me, then you'll be killing me like this. I need other people around me. Babe. Darling, good night. No, babe. Leave me. don't, don't, leave me alone. Get out. Ẹ ronú, ẹ bára yín sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́. Ẹ níbi tó yẹ kí wọ́n ti gbọ́ òkè. tiwa tó pé ò máa gbé kọ́ọ̀lẹ̀. àbí ó ti gbàgbé pa ní déètì lẹ́nì ni. gbàgbé tiwa hmm. tó pé ò gbàgbé èmi wà very sure pé torí ọkọ ẹ ló ṣe ń behave sí wa báyìí. but why is she like that? kó má máa lọ fún rẹ̀ lápá tension torí ọkọ mi ọkọ mi ọkọ mi o. ìwọ náà wo bó ṣe behave sí wa the last time wo bó ṣe lé wa síta lójú àwọn ọ̀rẹ́ ọkọ ẹ̀ ah, mi ò lè gbarú rọ́bìṣì yẹn lọ́wọ́ anybody o tí kò bá ṣe pé mo kàn ń wo ọlá ọ̀rẹ́. ó ah, ah, ti bínú ó <laughs> kì í pẹ́ bínú ibo la fẹ́ ti sí màá manage bẹ́ẹ̀ náà ni now um, bóyá kò tún try number again hmm. torí tiẹ̀ ni mo ṣe fẹ́ try number ẹ̀ mi ò ráyè gbogbo kìíní o gbà tí òṣèlú ló máa kọ́kọ́ marry. done. <laughs> so at uh, right. Okay. <sighs> okay. And, um, if hmm. darling, hmm? eyes okay. Hmm. on you. I'm gonna beat you. I'm gonna beat you. Yeah, I'm waiting. Uh, oh. Done. Um, how do I beat you now? Where do I start from? Okay, good. See. Seen that? Itunu? <coughs> Yes, Mom, let me finish this game. When are you resuming school? It's on Monday. Oh, Monday, Monday, Monday. Okay. That's the day after tomorrow, right? Um, that means I'll drop you in school tomorrow. So you can settle in properly by Monday. Daddy can drop me off early on Monday. What do you mean by that? Mo lè mo lè mo school Monday. Mo ń bọ́ ọmọ sọ̀rọ̀ ẹ dá stop ẹ now. Ẹ but ṣé ó burú kí n bọ́ ọmọ mi lọ school ni mo lè gbé lọ. Ah, ah. Tí n bá ń bọ́ ẹjọ́ ẹkẹ́nu kan kó bọ́ ọmọ wí. Tí n bá ń ba Ah Súnkọ̀ mi stop ẹ. Anyway, um, yeah, clear the game and go to bed. But it's not yet my bedtime, Mom. You are still waiting play the game and go to bed, Joe. Darling, paru omo na o. Will you leave my room? Darling, hello angel. Hey, daddy is talking to you. What? I love you. I love you too. Tomorrow is another day. We play again tomorrow. Oh, ló ṣe, èwo ni kéèyàn bímọ, kéèyàn má dẹ̀ lè sùn. Ó yá ó yá ó yá. Má ti ṣubú náà. Ṣé wọ́n fẹ́ náà Darling, I'll see you tomorrow. I love you. So you don't love me. Oh my lord, you made My darling. Good night. Good night. I love you, mommy. Bye-bye. I love you, my baby. Shut up. Mo fẹ́ sùn. ṣé òun kí bó ṣe pariwo ọmọ yẹn ò dá sí ṣá. ṣé mo pariwo ni. ọ pariwo mọ náà ọmọ bíbí inú ẹ. kí ló ṣe ń bí o lọ látàárọ̀ mi ò rẹ́ni bá sọ̀rọ̀ mi ò rẹ́ni so mọ́ ọmọ mo tún wá dé time tó yẹ kí n ní with you ó tún jókòó ó tún bẹ́ẹ̀ play game ah kí ló dé gan mo jókòó síbi mo yányányán mo wúkọ́ wúkọ́ kí ló dé téèyàn bá tẹ̀fẹ́ téèyàn bá fẹ́ kú náà ó bó ṣe ní wò mí nìyẹn wá ní mò ń pariwo mọ́mọ́ tí mo bí mi ò ní pariwo. kí lè nǹkan tó máa ń ṣe fún ẹ ń sìn kò tí ì tó bẹ́ẹ̀ tàmẹ̀ are you are you jealous. jealous. are you where where wait are you jealous. baby. she's your daughter mi ò mọ mọ̀nà ṣe bẹ́ẹ̀ ọmọ wa ni. ọba má pariwo ṣé ká sun. mo ti gbọ́ dàrọ́ jọ. eléyìí tó tún sọ yìí o ìyá tún jowó Maybe we should just say that this woman loves you so much. Could have felt anybody pẹ̀lú ẹ̀. No, not, not even our own child. Who does that? Ṣeun, what are you talking about? He would love èwo nìyí? Irú love èwo? Eléyìí ń ṣe fẹ́ na nǹkan míì ni. Tiwa mu mú ọmọ mi, ọmọ mi. Bí pé o condemn yàn si kan nìyẹn náà. Tí Tiwa lo fagidi fi ọmọ mi sí body now nítorí pé ó ń jowú. Ọmọ tó mi, ọmọ tèmi àti ẹjọ́ bí báwo ni Michael. ẹ woman tó ní clothing store yẹn tá a ṣe interview fún. yes. ó béèrè fún another one. okay. but eléyìí sá ó ní pé ká wá sí boutique òun ká wá ṣe tẹ̀wọ́n dẹ̀ tún ní pé ká wá sí ilé òun káwọn èèyàn lè mọ̀ bó ṣe wà successful tó nínú business òun. ah okay ẹ arrange ẹ ẹ fix ẹ provided tó bá ti máa sanwó. sir ó ní pé ẹ̀yin ni kẹ́ wá ṣe fún un sà. èmi. bẹ́ẹ̀ ni sà. àdàlù kò ní kàn ṣe. máa lọ tiẹ̀ o máa lọ máa lọ kò ní kàn ṣe kò ní kàn ṣe. I don't get you kò ní kàn ṣe áwọn kí ló burú nínú kí client ẹ béèrè fún interview kó wá insist pé wọ́n lòun fẹ́ that's your job. àbí kò yé mi. ó bá a dọ kí ni ṣe ń sọ yìí Peters obìnrin tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín yẹn pé tí wàá embarrass ẹ ó jọ táyà ẹ ó pariwo lé lórí obìnrin yẹn náà ni Michael wá sọ̀rọ̀ ẹ fún mi o. Oh, ọ oh, wàhálà ní tòótọ́ o. sìn ìyàwó mi ń wà píkì lórí ẹni tí màá bá ṣe ẹni tí màá bá jẹun ẹni tí màá bá sọ̀rọ̀ ẹni tí màá bá ṣiṣẹ́. ọjọ́ wo ló fẹ́ ṣe gbogbo yẹn dáadáa. I don't know. Guys, sometimes I feel like running away. My friend. Yeah. You are sitting on a ticking bomb. Yeah, I know. I know. Aunty, ẹ wò lóòótọ́ èmi introduce bọ̀bọ̀ blogger yẹn sí but mo lè mo lè máa wò kíyàwó Come máa kó máa fi yín ta káìtì náà ah èmi ò láìkí ẹ ò bí gbogbo nǹkan tó wà láàrin èmi jèjì a akẹtẹ kọ́kọ́ kẹ kọ́kọ́ stop ẹ nu. Fọlá ma ṣé the best option nìyẹn ah, ah, that's the only option àbí ṣé màá máa wò kí ìyàwó blogger kan kó máa fi ń ṣe ẹ kó máa fi ń ta káìtì ni ẹ kí n ṣe ní ìyà ẹ dẹ kí n ṣe ní ẹ̀sìn. but you're not seeing what i'm saying see ọjà ò lọ lately ìmọ̀ rò pé bí a ti bá ṣe you know the exclusive interview with the guy pé ọjà tún máa boom. àǹtí irú ọlọ́run ni ò sí o ṣe irú èèyàn ó pọ̀ lọ bí omi ni ah, ah, ayé ìsá máa wà nù dá blogger or influencer ọ àdèlè lò kán lára àwọn actors yẹn ká fi ṣe ambassador yìí kò lè tó gbogbo ilé ìnáwó. irọ́ ọlọ́run ni ò sí lóòótọ́ but èwo nù wọn. mi ní ní wọn ní mind but ṣẹtẹ rí ìyàwó blogger yẹn bóyá ṣe bí èèyàn tó ní gbáyìngbáyìn ẹ filẹ̀ ó dìgbà tọkọ ẹ bá lose gbogbo client tó wà lọ òun tán kójú ẹ tó já. ìwọ náà wò látìgbà tó ti wọlé látàárọ̀ kò sẹ́nibọ́dì tó wọlé àyàfi lédì tó wọlé ń sìn tó ń shop around mi tẹ̀ tí wàá ṣọ́ọ̀bì ọmọ anything i need to do the interview ẹ kọjá lè tètè tán wọ́n gbogbo ẹ̀ náà wọ́n ló máa jẹ́ kí wọ́n jẹ gbèsè. ẹ má wọrí ẹ fọkànra yín balẹ̀ ẹ fọkànra yín balẹ̀ sales máa wá very soon. ní títorí ọkùnrin kan i'm done I, i don't want to continue. I, I don't do. In fairness, àwọn cases irú tiyín báyìí tí mo ti rí kò pọ̀ rárá. I think she has a disorder. Disorder bíi ti báwo? Well, it's called obsessive love disorder. Okay. In other words, o máa believe pé ìwọ ló ní èèyàn yẹn o máa possess ẹ̀ o máa o máa wà obsessed pẹ̀lú ẹ̀ ó máa máa gbàgbé wípé èèyàn bíi tiẹ̀ náà ni ó máa dà bíi bíi ìṣeré ẹ̀ tó ṣe pé. like like she's owning me. yeah you know you want to contain that person. How no <laughs> ma'am whatever English language àbí grammar tí bá fẹ́ qualify ẹ̀ èmi ò ṣe mọ́ I think what I want is a divorce mi ì fẹ́ ṣe at all. What about your daughter? My. She'll be fine. As long as I am alive, I'll make sure she's fine. Torí tiẹ̀ náà mo ṣe wà ní relationship with the time yìí. But right now, no, I've had it up to this place. Mi fẹ́ ṣe mọ́ gangan ni. Well. At this point, I think we need to invite her over. They don't need láti rí psychologist <laughs> Are you by any means asking me to bring her here? Yes. <laughs> no, yeah. Tẹ́yìn to jóbìnrin. Ah, yeah, counseling no no <laughs> no ẹ understand ibẹ̀ no. Mọ́mí are you mo wá rí màá. all right you mentioned that ṣé yes ma Come má buy lè náà ni ma mọ́mí mo ṣọ́ọ̀pẹ́ rí àwọn ìwà tí tiwa tọ́pẹ́ ń wú sí mi tí ó bá tiẹ̀ jẹ́ owó gbà kong nǹkan tó kàn yà mí lẹ́nu ni pé bẹ́ẹ̀ ṣe decide lati máa sọ nǹkan kan lórí ẹ̀ mọ́mí tó bá jẹ́ pé ẹ̀yin náà lè bí mi ẹ̀ ṣáà ni máa wò mí ràn kóbìnrin máa ṣe mí bẹ́ẹ̀ yẹn mi mọ nǹkan tí mo ṣe fún tiwa tọpẹ tí mo fi deserve gbogbo nǹkan tó ń ṣe sí mi ẹ̀yin náà wò gbogbo electronics lè wà ní tiwa ti fọ́ tán tó ti bàjẹ́ tán nítorí pé ó ń bínú mi nǹkan tí mo ṣe fún i am tired fed up mọ́mi i've always been a lawyer and caring husband mi mọ nǹkan tí mo wá ṣe fún tiwa tó fi ń treat mi bó ṣe ń treat mi ma i am i am tired. I, I just need you to talk to her. hey, what is it? Amazing. dẹ̀ ni wọ́n ìṣá. Eh, ó fẹ́ máa Eh? Ojú ẹ ti sáré pé o ti fẹ́ máa wá mi lójú. Go on. Cry like a baby. Go on so nǹkan tí wọ́n pè pé fẹ́ rí mi fún lélẹ̀ are you not a man? Eh, no, hey, you don't interrupt me when I'm talking. Yes, ma'am. So you sit here and report my daughter to me. Ó sọ fún mi pé ọmọ mi ò mọ̀ wá wù nílé ọkọ. Ó sọ fún mi wípé mi ò tọ́ ọmọ mi dáadáa. Ó ti gbàgbé pé wọ́n ì ní èbú Let me ask you, are you February born? No, not at all. Ó ṣe wá wùwà bí ọmọ pẹnu. Ó ṣe ń ṣe bí ọmọ tí oṣù ẹ ò pé. Ìwọ wá bí èmi léèrè pé tó bá jẹ́ pé èmi nìyá tiẹ̀. Tó bá jẹ́ pé èmi nìyá tiẹ̀ bí wọ́n ṣe ń sọ yẹn pé tó bá jẹ́ pé èmi nìyá ẹ̀. Máa ti fi ìgbà tí màá ti fi reset gbogbo orí ẹ. Orí ẹ tó ti fẹ́ máa máa function nìyẹn. Màá fi ìgbà tí reset ẹ̀ fún ẹ. What is wrong with you? Listen to me. Hey, look at me. Èmi kọ́ ni mo wá fún ẹ o. Hmm. Ẹ̀yin méjèèjì lẹ ríra yín. Ẹ̀yin méjèèjì lẹ sọ pé fẹ́ fẹ́ra yín tí ẹ̀dẹ̀ fẹ́ra yín. In my family, we don't entertain divorce. So you're stuck together for life. That is why it's called for better, for worse. So you behave like a man. You go back to your home, arrange your home, and make your marriage work. But, Mommy, what I am trying to say to you is that my emotion matters too. So, call me. Yes, ma'am. Stand up. Up. Ah. Yes, ma'am. I know you hear clean and clear English, and I know that I've made myself very clear. Leave my home. Tó bá tẹ̀lé pé ìyẹn nìkan ló Good night, ma. Good night. Ẹ má fọwọ́ yẹpẹrẹ mú o. Ẹ má jẹ́ kọ́kàn ó kúrò níbẹ̀ o. Hey, baby. Hello. Good morning, darling. Good morning. How are you? Ah, uh, what's the more abishe? Oh, yes. Mo ní very important meeting Larry. Mo dẹ̀ already late. So tí mi bá jeans in báyìí sí wà fún mi sílẹ̀. Ọmọ, ah ọmọ tó máa pè é máa bẹ sọ̀rọ̀ náà. Tí mo ní intention láti tẹ̀lé lọ sọ́fíìsì láàárọ̀. Fẹ́ tẹ̀lé mi lọ ibiṣẹ́ láti lọ ṣe kíni? Uh-uh, but sweetheart, you complain that you want to fall in love with the old version of me. And now, I want to give you again, you are complaining. Darling, me ò complain. But, tell me máa gbọ́mọ lọ school? you. kò yẹ kó gbọ́mọ lọ Yes, now, mo ti make arrangements. there now. Like, the maid will take her there. That's not a problem. Ma'am, maid wo? Ṣé ìtẹ́tí lè lọ abẹ́ ti gbà mí? Oh. That's true. But then, so we made my beloved gbé arrangement. I'm not so I'm not lying to you. Okay, that's not a problem. I'll order a ride and I'll put the school's location. What they drop is the school. It's is a big girl now. Ó máa sort that right over the school. So, kò sí nǹkan tí mo lè sọ fún convince otherwise. No baby. On one condition. What's that? Gbogbo ìmúra tó bá máa mú kò gbọ́dọ̀ ju ten minutes lo ten minutes. Yes. Are you serious? Tomati, wait, wait, wait. Tomati ma jubel or abami long. No, no, no, baby. You are, you, you are the best. I love you. I love you. I'll wait for you downstairs. Okay, baby. Mọ̀dí. Eh? Má yẹ kí n tọ́ ẹ o. Ah, ètò Fẹ́mi lánàá go kò ṣiṣẹ́ rárá o. Go ṣiṣẹ́ kẹ̀. Ẹ sún ọ̀pẹ gbọ́ oh, sùn. mi o gbọ́ ọmọ sùn. Àní ah, mo gbọ́ ọmọ sùn mi ò tàtẹ̀ kan lẹ̀ gangan. <laughs> Ah, màá sọ̀rọ̀ ẹ̀rín. Ọ̀rọ̀. Eh, Mọ̀dí èmi fẹ́ máa lọ. kò sí wèrè owó mi dà. mo dì ṣe bó o mọ bá a ṣe máa ń ṣe tí n bá lọ tí mo padà dé ó yẹ kó mọ pé mo máa rí ẹ. má gbé wèrè yẹn wá fún mi láàárọ̀ rárá má bá mi try wèrè yẹn aláì fún mi lọ́wọ́ mi jọ. àwẹ̀ fún wọn lówó wọn náà ṣé wọ́n máa gbọ́n àwìn ni ẹ dá máa máa wọn àgbọn ẹ máa máa gbọ́n àwìn kiri kí ló ṣe kí ló ṣe gan-an. àbí ẹ ṣe o owó mi dà. mo dì í lójú àwọn eléyìí. ojú àwọn eléyìí kọ́ ló ti jẹ gbèsè wọ́n wá ní mọ̀dí lójú àwọn eléyìí túmọ̀ ìwọ náà fún olówó wọn àbí ló ń ṣe lọ́ṣà àárọ̀ náà. wọ́n mọ̀ wọ́n Brooklyn ní tó bá bí ìyá ẹ̀ má fún mi lóhùn tó bá ti dàbẹ́ òun gbogbo wèrè gan. ẹwẹ àkàndé mi jókòó ní ẹfẹ mi náà ní ìkọkẹ mi. ìkọ̀ nǹkan la máa ṣe inú ẹ farabalẹ̀. wo n tí mò ń sọ gangan ni pé mi ò tatẹ kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n gbogbo bí tó yẹ kí n dé mi ò débẹ̀ mi ò pàkúrọ̀ náà. ọ̀rẹ́ <laughs> rin kì í ṣọ̀rẹ́ rin o kò kì í ṣọ̀rẹ́ rin. ọ̀rọ̀ erin ni toró yà mí lẹ́nu mi ìrẹ́ni tó máa mú agbomọ̀dì tí òde wa confam ẹ̀ bọ̀ ẹ má wọrí mọ nǹkan tí màá ṣe ó dà pé jẹ̀dí pọ̀ lára yín gan. jẹ̀dí pọ̀ lára tèmi bí mo ṣe ń màgbo tó àìrọ̀ o ó jọ pé ó pọ̀ ẹ má wọrí mọ́ mọ́ nǹkan tí máa ṣe mo máa fún yín ní míì sìn yín tí n bá fún yín tẹ bá lọ tẹ bá máa fi dé mọ̀dí mo ta tẹ̀kan lẹ gbọ̀ngbọ̀ngbọ̀n lẹ máa sọ fún mi. ẹ ẹ ibo ló forúkọ sí tẹ́lẹ̀ ah, ìyẹn máa make sense náà ọkọ̀ yẹn kẹ́hìn tí ò tó máa ráìdè yẹn máa ráìdè yẹn lórí bẹ́ẹ̀dì. àlàyé àgbọ̀mọ̀dì ẹ̀ kàn fáwọn ẹni àgbọ̀ gidi ni lágbẹ́yìn gangan ni jẹ̀dí ṣe o ẹ lọ wá solution títẹ̀ ju tó ń ṣe yín o. ṣàlàyé ló kọ́ máa ń ṣàn yín lẹ máa ṣàlàyé fún mi èmi tí mi ń wá bí ojú mi fọ èmi lè máa sọ yẹn fún mi. kódà bàbá mi àtún máa ríra jayé ló ti òní wàhálà. gbogbo tí ò yẹ kó dá sí náà máa dá sí. kò fàjà kò ah, fàjà ó ṣèpolówó. wọ́n ń pe ọba yín o. hello. Trust love won't stand. ló ṣe ẹ bèbí gbogbo tójú bá rí kọ́ lẹ́nu yóò sọ jọ̀wọ́ bèbí o mọ́kàn kúrò níbẹ̀ o ní àmójú kúrò mo dáràn ṣé èmi lè rí ẹ̀rẹ̀ máa lọ máa lọ tán sálẹ̀sálẹ̀ nítorí kìnnì ó wu ènìyàn gbà kò sẹ́nìkan wọn tó lè máa wà bíi tí ìrìn ló ń wá. ṣé ló fa èdè àìyedè àìmọ̀kan ló ṣe é. àgbọ̀ àgbọ̀ àgbọ̀. ẹ̀yin èwe ìwòyí o ẹ mú gègé àtìwé kẹwàá kọ́gbọ́n o ẹ̀yin èwe ìwòyí o ẹ wá kọ́gbọ́n o lọ́dọ̀ àwọn àgbà o lọ́jọ́ ọjọ́ sí àwọn ọmọ kékeré kì í hùwà ìbàjẹ́ o bàgbàlagbà bá hùwà ìbàjẹ́ o a ò sì gbà fún wọn ni. torí Where shall I tí Where shall I tó I lost my daughter. I am done with this stupid thing this rubbish thing called marriage. ọmọ tó dé mi àti ẹ̀kọ́ lọ́lọ́ lọ́lọ́ ti gbà lọ́wọ́ mi yẹn I am done. brother mi I understand you but ó kàn kí n wọ́n káwá rú náà. kò sí ẹni tí kú ìtùnú ò ní dùn ṣùgbọ́n ẹ lè ṣe anything in anger o ṣẹgbọ́n look at you don't understand you do not understand bó ló ti fẹ́ kí n bẹ̀rẹ̀ bó ni mo ti fẹ́ eh? negligence ẹ eh? àbí ìwà burúkú ẹ ló fi pọ̀ ọmọ mi náà bó ni mo ti fẹ́ listen to me o lè bá mi sọ nǹkan kan kí n gbọ́ ẹnikẹ́ni ò lè bá mi sọ kí n gbọ́ even àwọn òbí wa méjèèjì tó ti kú tó bá padà wáyé tó bá bá mi sọ̀rọ̀ mi lè i am i am done I, <laughs> just done. mo ń bọ̀ lọ́dọ̀ yín sìn. I'll see you soon. Ibo ló dà báyìí? Ah, irú òwò nìyẹn. My brother just lost his child and you're asking me níbo ló dà. Má bínú mi ò mọ ní. Ṣé o um, fẹ́ jẹ́ kí oh, oh, <laughs> ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ah, ah. Ah, ẹ <laughs> níbi tí yẹ kí wọ́n ti gbọ́ òye pé ipá kọ́ la fi ń rajà o bẹ́ẹ̀ ipá kò sí tajà o. a máa ní láti fún ọ̀bọ in space díẹ̀ yes a máa fún space ni he just lost his daughter ó dín dín ọmọ là ń sọ̀rọ̀ ẹ̀yìn. bọ̀ èmi àti ẹ̀ mọ̀ pé any small delay máa jeopardize business fún wa náà ọjọ́ kejì tó yìnbó tá à bá ṣe business ti dé ni kí sùkọ́ mi má ti lọ yọjú sí kó dẹ̀ sign deal kó finalize business fáwa. kó lọ finalize deal. yes now. ó ṣe wá jẹ́ pé ọ̀rọ̀ owó ló bá ẹ báyìí. èèyàn lùzọ́ ọmọ òun sọ̀rọ̀ pé kó sign deal kó ṣe kinní kan give him space anytime tó bá ready náà ló ready nìyẹn yes. ago ti however <laughs> pẹ̀lú ìyàwó ẹ̀yẹn ṣá he knew he was sitting on a ticking bomb already mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ jọ máa ṣe ni à ń sọ̀rọ̀ business ó ń sọ pé ọ̀rọ̀ owó múmú láyà mi tó fẹ́ múmú láyà mi ńkọ́. You hear from my lawyer. Oh, bínú jọ ọkọ me, please mo nífẹ̀ẹ́ ló it's because of the love I have for you if you leave me my life will not remain the same. To wàá sọ that thing kí n ti I know. ọmọ mi tí mo torí ẹ̀ dúró náà ló ti pa ọmọ mi You just wasted the life of my innocent child. Don't at me, Joe. <laughs> ah ọ̀dá mi wọ́n ti gbé fóònù wọn nà ah ṣé mọ́tò yìí any problem. Ah, rárá ma. ẹyẹ oh, sorry. Oh, kò pa mommy, mommy, mọ́ me. See what tí wàá tọ́ maybe just maybe if you had driven her to school yourself my daughter will still be alive. Ah, ah! bí kòkó ṣe yẹ èmi ló ń tẹ̀lé káàkiri bí ajá. ìwọ náà wo bí tó bá mi dé wo bí tó bá mi dé i'm done. ah baby baby, baby baby baby come come come. ìwọ atún á ní gbogbo orí ètò ń ṣẹlẹ̀ báyìí ní ìsìn tó sùn sí ẹsẹ̀ tá a ní ah, tó sùn sí ẹsẹ̀ parí mọ̀ ń bọ̀ o. ẹ ǹlẹ́ o wọ́n ṣe ìwọlé ní ìsẹ́yìn ẹ kú ọ̀rọ̀ ọ̀tọ̀mọ yìí o ọlọ́run ní kí á rírú ẹ̀ mọ́ o. bó bá dàgbà tán yóò béèrè ẹbọ ẹ má fọwọ́ yẹpẹrẹ mú o ẹ má jẹ́ kọ́kàn ó kú òbí àbọ̀mọbìnrin ìwọ abáwọn jà ni wọn mọ̀ sì tún sọ pé mo ṣe sílẹ̀kùn fún o àbí irú gbogbo nǹkan báyìí kọ́lá má ṣàánú mi. kọ́dẹ̀dẹ̀ ó lè mọ́ ọ́n. ìgbéyìí torí pé òwe là ń pọ̀rọ̀ yìí o. ọlọ́run ṣàánú wa o. ó ṣe kẹrẹkẹrẹ ó fẹ́ mọ́ láronú. odò tó tọ́jú ẹnikún lè gbé ni lọ odò tó dákẹ́ rọ́rọ́ lè gbé ní lọ. ẹ jẹ́ ká máa dúpẹ́ pé lọ́ọ̀yà yẹn mọṣẹ́ if not Tiwa would have been charged for murder but at least the lawyer proved that it wasn't Tiwa that killed Uncle Sukomi. Nìyọ́lá ká máa dúpẹ́ ṣó ti gbàgbé ìwé Yorùbá tó sọ pé ọmọ mi kú ó sọ̀jọ́ ọmọ mi nù lọ look at my tiwa bí mo ṣe ń fojú rere lójoojúmọ́ mo tiwa mi look at my daughter. so call me you know i love you right. oh, lọ bí iṣẹ́ lè o it's just going to be you and I all day together Netflix and chill. It's just going to be you and I, Netflix and chill all day. So come me. Why are you not laughing now? Àbí mo tún ti ṣe é <laughs> bíbélì náà ló sọ wípé nínú gbogbo ká máa dúpẹ́ ẹ tún máa máa dúpẹ́ ni. ha ha ha domestic violence tó máa ń gbọ́ yẹn àwọn tó ń fẹ́ra wọn torí ìfẹ́ ni. ó ti lajú. èmi ò ṣubú lẹ́ ń ṣe. ọ̀pọ̀ ọjà ti dàtí tí mo sọ pé mi ò fẹ́ ní bíbá yẹn ṣé wọ́n ṣépè fún mi. mo láìkẹ́ adéwòrán kémi àti ẹ̀ka jọ wà papọ̀. Really? Yes orí sí yẹn orí ọ̀pẹ. ẹ sọ pé. lẹ́rú burúkú náà. mo ní taste o. ṣé akínmọ̀rin primary school yẹn. orí ẹ ṣe tóbi yẹn lórí màálù ẹ ṣe tóbi. ẹ jọ ṣé ẹ ti ka ìwé yìí. how to get from where you are to where you want to be. my kind of guy èèyàn tó fine again tó sígbọlẹ̀ with that money is no love. the motor mama ọ̀kadà gbẹdẹ ìwà náà ti ṣe wọn. ọ̀pọ̀ tó kọ́lé ní wàá bẹ̀rẹ̀. of course kí ló fà yí ẹ̀ ṣe. lọ́wọ́ wa pa eégún òde òdà o. eégún yóò fi gbọ́ràn. eégún kan ò wá ní sílé wọ̀ káàmì ọ̀rọ̀ rẹ̀ wọ́n àyà sọ fún mi pé bàbá kò sọ mọ́. ṣe sọ fún wọn ní sá pé kórì ò pé ni kórì ẹ ti dàrú ni kó tó ṣojú kó ojú òwìwí. ẹ pẹ̀lẹ́ ìjọ kan lẹ. ẹ jọ báwo lẹ ṣe ń kó pẹ̀lú dáadáa wọn ò romantic ó ti ń jọun jù wọn lè jẹ ilé lórí bó ṣe tóbi ni. I can't come and kill myself. I know he's not my kind of man ẹ̀dọ́ wò mí fún ẹ̀ o lè náwó mi o àbò kí n ná wà á lélẹ̀. somebody son ti find ẹ bóyá kẹ wá mi. somebody son don find you. carry me dey go. bàbá carry me dey go my husband house. kábíyèsí ìyàwó tuntun rẹ o. bọ́lájì tó ọba ni ẹ mú mọ bọ́lájì dáadáa in fact èèkan nínú àwọn tó sà nìkan ló ń dágbé inú ilé bí léyìn kò ní gateman kò lọ́mọ ọ̀dọ̀ kò lẹ́bí. ó má ti jẹ́ pé àtúndà yà mí. kò lè torí ẹ wẹ lókun o Stella wẹ lókun yé. ayé abájú wáríwárí kò bá kò. ayé. you marry me? Yes! Get it! multimillionaire contra Mabezi, mabezi oh. alejo, alejo mio, ina zuwa. Idan yarinya fuskanta kamar na taba ganta a ah, CNN wai ana neman. Uba, who are these people? Ah, we are the people, for the people. Oyeba! Don Banzane! níbi tí báwo. wọ́n dà bọ́ fúnlẹ̀ lẹ́nu ẹ̀ wọ́n dà sí ilé ọkọ̀ ọkọ̀ padà ní. olùwọlé àgbàbọ̀ mi èmi mọ́ra àgbàbọ̀ mi. a ní ẹ máa jàjí ara ẹ kàn lówó ní ẹ máa lọ ẹ lọ máa mọ sí ẹ máa ṣe mọ́ṣẹ́ wù yín. ìtumọ̀ ń jayé àṣejẹ́ wọn pẹ̀lẹ́. Nani o, oh, nani o. Oh. Nani, nani. Nani, nani o. Oh, oh. oh. Nani o. Nani, nani. Nani o. Ìfẹ́ lèléyìí àbí kí ni ká pè yìí? What kind of love is this? ohun tá fi sílẹ̀ lẹ̀rọ ń gbé bóun yín ẹ̀ pè mí lágbọ́kọ lórí pàǹtẹ̀tẹ̀. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí. cannot live where there's no trust. Trust is the glue that blinds relationships. Without trust, without trust, love won't stand. Yeah, without trust, love won't stand. Ooh, yeah. yeah, I'm all gone. Don't share, baby. bá rí kọ́ yóò sọ. jọ̀wọ́ bèbí o mọ́kàn kúrò ní ibẹ̀ o ní àmójú kúrò ṣọgbà. If you wanna love me, you should do. Obsession could lead to separation. Àìmọ̀ọ́kàn ló ń ṣe wá fa èdè àìyedè àìmọ̀kan ló ṣe ẹ́.